Ghost Library TV. onílé mo kágò kí n tó wọlé orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là lórí ìkànnì yìí God's Library Channel <laughs> Ghost Library TV hmm. ẹ dẹ́kun kí n tó tẹ̀wájú ẹ bá mi subscribe ẹ like ẹ kẹ́ sì share rẹ̀ kálé kákó àwòrán láyé lẹ̀tọ̀ lórí ìkànnì yìí ohun tá à ń kún gbéyàwó pọ̀ hmm, ó pọ̀ gan eré àwọn ọmọdé àtòrin wọn àwọn ìwádìí documentaries orí ìkànnì náà ló wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ nípa eré oníṣe Christian drama ẹ̀kọ́ nípa rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò nípa ọ̀rọ̀ ìdílé ìdánilẹ́kọ̀ọ́ nípa ìdílé àtọ́nirú nǹkan míì Christian movies àwọn ẹ̀kọ́ ti Christian láti inú sinimá gbogbo ẹ̀ ló wà níkànnì yìí Sọjí Abíọ́jẹ́là lórúkọ tèmi àwòrán láyé mò ń gbé ayé obìnrin yẹ̀wò <laughs> lónìí mo fẹ́ sọ fún wa nípa ìgbé ayé obìnrin àti ìdààmú tó yí wọn ká nípa àfọwọ́fà ìdààmú tó yí wọn ká nípa àfọwọ́fà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní sunkún nílé ọkọ kódà àwọn kan ò tí ì délé ọkọ wọn ti ń sọkún àwọn kan ń bẹ àtìgbà èwe wọn náà ti bẹ̀rẹ̀ omijé wọ́n sì ń sunkún olódùmarè nìkan ló sì lè sọ bóyá ẹkún wọn ò dópin àbí ò ní dópin ayé obìnrin ṣùgbọ́n nínú ìwádìí mi ni mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló fara wọn sínú wàhálà àti làásìgbò wọ́n kóra wọn sínú ìyọnu tán wọn ò lè yọ tán wọn ò lè yọ mọ́ wọ́n kóra wọn sínú ìnira ìnira wá wó wọn mọ́lẹ̀ kí ni ká ti pe tọ̀dọ́bìnrin yìí tí ń lé ọkùnrin káàkiri iléèwé ni rán ọ lọ ó wà á kaṣọ kan sínú báàgì sùkúù tó o bá ti délé àkọ́tì kan ó bọ́sọ léèwé ó gbà sọ tìléwọ̀ ọgbàlẹ̀ ọkùnrin lọ wọ́n ó ṣe ọ́ bó ṣe wù wọ́n wọn ó san ọ bí alápatà àti sá ẹran inú rẹ̀ ń dùn àbí <laughs> yorùbá lọ́mọdé gúnyàn inú rẹ̀ ń dùn wọ́n ní ìjọ kan ẹlẹ́dẹ̀ àtọmọ rẹ̀ ń lọ lójú ọ̀nà ọmọ wa ni màá mi ẹlẹ́dẹ̀ ẹnu yín ṣe ágùn bá ìyá rẹ̀ ní farabalẹ̀ ẹnu ẹ̀nìwọ́ náà wà ń mọ̀débìnrin òkúta ń wẹ̀ tí ń kan rí ẹnu ẹ̀ lọ wà ń mọ̀ wẹ̀ mí sọ. wọ́n rán léèwé òun rìnrìn òsì káàkiri tí ẹ̀wà àǹtí sílífà àǹtí jèèní tí ń rí irú rè tó rin ìrìn òsì ni wọ́n rìn tí wọ́n è lóyún ọkọ sílífà ò gba ti sílífà ọkọ jèèní gba ti jèèní ṣùgbọ́n sọ wípé ìgbẹ́ ẹ̀gúsí ni jèèní rù káàkiri bóde lálẹ́ ìyá tó mọ̀ mọ́yà o sì fojú ẹ̀ rí o sì kẹ́kọ̀ọ́ bọ́ ọ bá lọ lóyún tọ́ ọ bá ṣẹ ó lè gbàgbẹ́ kú o bọ́ọ̀ bá sì kú tọ ọkọ rí ilé ọkọ eh, bọ́ọ̀ bá ráàánú gbà ó jìyà kóńpọ̀mọ̀pọ̀mọ̀ ète ayé obìnrin ìrùmọ̀ wọn á sunkún ó lọ́kọ́ pàrẹ́tì ńgbọ̀ jẹ́ pé ìrìn tó rìn wọlé ọkọ ìrìn tí mú kán pàátì ni ìrìn tí bọ̀ọ̀dá fi dán ọmọ bọ̀ lágò fọkànbalẹ̀ wípé àwọn nìkan ló ń gbà fún kó tó di pé ó dúró tó ti sẹ́wọ̀n lọ́rùn ọkàn bọ̀dá gan ọ̀balẹ̀ pé oyún tá à ń sọ yìí sèmi gan mu sì ní lóòótọ́ <laughs> nítorí pé àwọn tí ń sù ọ́ ládùúgbò lójú agbo ní kọ̀rọ̀ lẹ́sẹ̀ kùkù wọ́n pọ̀ tọ́ <laughs> omijé obìnrin ayé obìnrin kí ni nǹkan míì tọ́pọ̀lọpọ̀ obìnrin tó fi ń fa wàhálà sínú ayé wọn Sọjí Abíọ́jẹ́là lórí ìkànnì God's Library TV àwòrán láyé o. Hmm. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wípé jíjá ọkọ gbà gbàsọ̀ lọ́wọ́ oníṣọ̀ ó dẹ̀jẹ̀ wọn bí wọ́n bá rí ẹni tí ọ̀rẹ́ wọn ń fẹ́ tó ní lọ́wọ́ díẹ̀ wọn ò kọ̀ kí wọ́n lọ sòògùn láti yà wọ́n wọn ò kọ̀ kí wọ́n lọ ṣiṣẹ́ ibi kí wọ́n tan àbẹ́lẹ̀ òdì Hmm? kí wọ́n di tírà àṣàsí láti pín ọ̀rẹ́ wọn àtọkọ rẹ̀ níyà àwọn míì sì wá ṣiṣẹ́ ibi bẹ́ẹ̀ o àrékérekè àlùmọ̀ǹkọ́rọ́yìn wọn ó sì wọ́nà wọn ó tẹra lẹ̀ fún ẹni tọ́rẹ̀ wọn fẹ́ tó bá doyún ta ni ó fẹ́ ṣé ojúlówó tí ò tí lóyún ni àbí àdàmọ̀dì tó ti lóyún ayé ọ̀bà ni èyí tó lóyún ni ó o èyí tí ò tí ní nǹkan kan o àmọ́ bóyá kò ní lóyún. Hmm. Hmm. bírú ẹni tó fà rekereke wọlé bẹ́ẹ̀ bá wa wọlé tán tí wàhálà bẹ̀rẹ̀ bóyá oògùn ni oògùn ká lọ ewé sunko bóyá àrékèrèké ni àrékèrèké ọ̀wá jẹ́mọ́ bí idán wàhálà wa bẹ̀rẹ̀ wọ́n mọ̀ wá sunkún káàkiri orí òkè kún ẹ lọ́bẹ̀ obìnrin lọ́kàn lórí òkè ẹ pè sọjí ti gbangba tinú ìjọ àwọn lọ́pọ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ló sì fà sínú ayé ara wọn o kódà àwọn kan wà nílé ọkọ tí wọ́n tún ń gbọ́kọ lọ́wọ́ ọ̀rẹ́ wọn ti ń bẹ nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò sì gbọ́n ọkọ rẹ̀ fọ́ múrí kan òun rojọ́ rẹ̀ káàkiri pé ò ṣètò àwọn tó sì rojọ́ fún ọkọ wọn ò fún wọn ní ten naira wọ́n wà ní pé èmi mi ò jẹ́ gbà tí ò bá fún mi ní two hundred naira mi ò ní gbà fún mi ò ní bá fọṣọ rẹ̀ ọkọ rẹ ò sì fún ten naira o múrí kan náà sì ń fún wọn ìwọ náà wà délé nínú àìgbọ́n rẹ ọ wà á dájà álẹ̀ ọ mọ̀ bá ọkọ rẹ jà ibi ò ti ń bọkọ rẹ jà ọ̀rẹ́ rẹ̀ ọ̀wọ́ náà lábẹ́nú dádì lágbájá. Ja àkúmọ̀ náà ń wò tó fi jẹ́ pé irú ọ̀rẹ́ wa lẹ hmm? akúwojú yín ń gbẹ̀hún wọ̀dọ́ ọ lọ́wọ́ nù ẹni tọkọ rẹ̀ fún ten naira <laughs> ìwọ ń gba múrí kan òun rojọ́ rẹ̀ káàkiri ìwọ ló rẹ̀ ọmọ wa ní gbọ̀kọ̀ mọ́ ọ lọ́wọ́ ọwọ́ akọrí orí òkè olúwa ẹni tó nílé ọkọ̀ nínú a ṣe kinní kan bá a ṣe kan ọlọ́run mọ̀ pé ọgọ̀ àlọ́ ntọ́lọ́hún èè dọ́ ọ lóhùn ntí ọmọ sọ ni pé àlọ́ ọgọ̀ àlọ́ ọgọ̀ <laughs> àṣeníṣe rẹ̀ eh! ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ń fúnra wọn ní dààmú nǹkan míì tọ́pọ̀lọpọ̀ obìnrin fi ń fúnra wọn dààmú ni pé wọ́n fẹ́ já ewé jókòó jẹ́ fún ọkọ wọn eh, fìdímọ́lé <laughs> sọkọ jẹ́jẹ́ àwọn akójúbọlé wọ́n kojúbọlé ẹ̀ lójú ẹ ògiri tó dé pẹpẹpẹ bí wọn fẹ̀yìn wọlé ni bí wọn nàṣẹ wọlé ni ẹ̀gbẹ́ ni wọn wọlé ni táǹtì ẹ mọ wọn wá wọlé tán bíbélì tèmi rí pé ìbànújẹ́ àwọn tí ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn ó ní yóò pọ̀ wọn wá sáwọlé ẹ lójú tán wọn jó o mo mọbìnrin kan mo rí i mo mọ mo gbóhùn rẹ̀ tó fi ẹran sí ojú ara fún ọjọ́ méje ó ní bí wọn ti ṣe é lẹ́yìn ọjọ́ keje ló ṣe mẹ́fọ̀ fún ọkọ ọkọ dídìdìrìn ọmọ rẹ̀ ọgbà <laughs> ìnira gidi ló ń ṣètò lẹ̀ fáwọn ọmọ rẹ̀ ìbá àsobin ìbá àsọkùn bó o bí obìnrin ilé ọkọ ní lára bó o bí ọkùnrin yóò ṣàṣìgbé torí pé àyànmọ́ ọkọ ẹ̀ ló ti dè mọ́lẹ̀ ogun ni ìmọ̀ gùn ní ipa ni ègún ni ìmọ̀ gùn ní sẹ́yìn ni kì í jẹ́yàn lọ wájú ó di ọkọ ẹ mọ́lẹ̀ àbí ó wá di pé nítorí yẹ kí wọ́n mọ̀ ṣe bí iṣẹ́ ọkọ ẹ̀ ní í ṣe abẹ́ẹ̀kọ́ àwọn kan ṣe débi wípé ọkọ wọn gan ò tiẹ̀ wá nígbà ṣe ajé kankan mọ́ ibi wọ́n ra ìràwọ̀ rẹ̀ dé ibi wọ́n dé mọ́lẹ̀ dé àwọn náà ń bọ̀ ó sì ó dùn mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ <laughs> àmọ́ lẹ́yìn o yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele okòrí ọkọ rẹ bàgbó yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele ó fẹ́ràn sábẹ́ ó fi ṣe fọ́fọ́kọ yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele <laughs> yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele ó hmm? bu sọ ọkọ rẹ ó fi ṣògùn ó fi dè é mọ́lẹ̀ yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele ó múrun ọkọ rẹ ó fi gúnṣẹ́ yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele hmm? yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele. Mm? yóò mọ lẹ́yìn yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtí ele jẹ́ ìkìlọ̀ fún ọ lónìí o tó o bá pa ìwà ìdà kó o pátì ẹ̀kún ní fi ẹ̀ ní kú ní mú bá ní o ẹ̀kún ní fi gbọ́n ní o wàhálà ní mú bá ní o mo rọ̀ ọ́ ní o lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ jésù tèmi ń sìn wípé má bàá yí ọkọ rẹ jẹ́ o má bàa yí ọkọ rẹ jẹ o ohun tó parí tí mo fẹ́ sọ tó mú kọ̀pọ̀lọpọ̀ obìnrin máa dààmú ni ìwà. wọ́n ní káwí fún nìkan gbọ́ àwò ilé ẹ̀ lára ká sọ̀rọ̀ fún nìkan gbà àwò òkè ìjẹrò adíà fún òṣù láyà àti sẹ́yà gbọ́mìrègún wọ́n torí àwí ìgbọ́ àfọ̀gbà yóò fà gárì ọ̀wọ́ bomi ẹnu. <laughs> ìgbà tí ìwà tó dùn Ọ̀rúnmìlà ń jọ́ sí. Si, bàbá ṣe é ṣe é ṣe kò júṣe bàbá tẹ́ kò tẹ́ wọ́n lù ú kò dùn. aláwo ní Ọ̀rúnmìlà ìwà là ń wá o ìwà <laughs> ìwà là ń wá ìwà obìnrin sọ̀wànù lòun mórí ọkọ wáyé obìnrin sọ̀wànù láyé ń ṣe òun ènìyàn ń ṣera rẹ̀ láyé ṣe òun ènìyàn ń ṣera rẹ̀ ó máyé ènìyàn ń ṣera rẹ̀ láyé ṣe òun ènìyàn ń ṣera rẹ̀ ó kúrò máyé tún ìwà rẹ̀ ṣe o ìwà ọmọlúàbí ìtẹríba ìgbọ́ràn sọ́kọ lẹ́nu ìgbọ́ràn sí mọ̀lẹ́bí lẹ́nu òun ló ṣe pàtàkì o ó tún dọjọ́ mi náà ayé obìnrin ń wọ̀ wá jinlẹ̀ hmm. Sọjí Abíọ́jálà lórúkọ tèmi lórí ìkànnì yìí Gospel Library TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín kakọ̀. Ghost Library TV.